الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته hmm, tẹ̀síwájú lórí àlàyé ibi tí olùmọ̀wá tí wọ́n ti ń ṣàlàyé kitabu zadil ma'ad fi hadi khairi al-ibad tí a ti olùmọ̀wá al-allamah ibn al-qayyim alayhi rahmatullah tí wọ́n ṣe láti fi ṣàlàyé gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé àti ìsẹ̀mí òjíṣẹ́ ńlá Muhammad àtàwọn nǹkan míì tó jọ mọ́ òfin ẹ̀sìn lápapọ̀ ní ti adé òun náà ni àwọn ohun èlò ṣe ń ṣe ọlọ́wọ́n bá lò bákan náà ègégé tí ń sọ̀rọ̀ nípa àwọn apá kan aṣọ ìran aṣọ àbí bàtà àbí alkhuf àbí òka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkíyèsí ó wáyé wípé àti mẹ́nubà tẹ́lẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú khuf alkhufay bákan náà ọ̀rọ̀ nípa òrùka tí ó ń ṣe ọlọ́run ọba lò gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá ń ṣe pàkíyèsí pé ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ níbi tí a dé òun náà níbi tí ọ̀rọ̀ padà dé lánàá nípa ìkòkò tí wọ́n máa ń wọ̀ lógun láti fi dáàbò bo ọgbẹ́ orí òun náà ni tí wọ́n ń pè ní alhuda wọ́n tún wọ́n pè ní albirwa. tó bákan náà olùmọ́wá ní anábì náà ó tún wọṣọ rin ó wọṣọ ogun aṣọ irin láti fi pìrìvẹ́ǹtì kí ọgbẹ́ ìdà àti nǹkan tí wọ́n máa ń sáyàn nínú tó ṣe ọlọ́run wọ̀ náà wọ́n eléyìí náà ń tó rìn lẹ́nu. pápá jùlọ ìjọ ogun Uhud ìjọ ogun Uhud mo pàkíyèsí sí lọ lórí eléyìí náà torí pé níjọ ogun Uhud aṣọ méjì tó jáṣọ ọrin òun ló ń ṣe ọlọ́run ọba wọ̀ aléyìí afdal salati wa azka taslim débi pé nígbà tí ó wọṣọ yìí ànábì padà sọ fún ọ̀kan náà àwọn sàhábà òun náà ní Talha ibn Ubaydillah wípé kó gbé òun ní kọ́kọ́ lọ́rùn tànàbì fi rí òkè ódùgùn ẹ̀rí ànàbì fi rí òkè Uhud ó fi gùn nígbà tó fẹ́ gòkè Uhud eléyìí náà ó tún ní àwọn àlàyé kan nú tó fi jẹ́ pé ọ̀rọ̀ kan bẹ tó ń ṣe ọlọ́run ọba sọ níjọ́ náà fún tọ́lẹ́ṣá tó padà di ohun nǹkan ẹ̀yìn ó sì di ọlá fún tọ́lẹ́ṣá tó iná ọba ìdìlá. ìtẹ̀síwájú lágbára yìí náà afáwa ní wọ́n fi sọ èyí Muslim an Asma. بنت أبي بكر قالت هذه جبة رسول الله صلى الله عليه وسلم فأخرجت جبة فيالسه كثر كثروانية لها لبنة ديباج وفرجاها مكفوفان بالديباج فقالت هذه كانت عند عائشة حتى قبضت فلما قبضت قبضتها وكان النبي صلى الله عليه وسلم يلبسها فنحن نغسلها للمرضى يستشفى بها ولتون إليه إنه صحيح مسلم إنه حديث وقناع الله لبنان إنه صحابة náà sahabiyat orúkọ rẹ̀ jẹ́ Asma ibinti Abibakar ọmọ Abubakar ti ṣe ìyàwó Asma wọn ló sọ ọjọ́ kan ìpè hádìhì jubatu Rasulillahi sallallahu alaihi wasallam aṣọ júbà nàbìrì o júbà òun aṣọ kan tí èèyàn máa ń wọ̀ ìgbà tí èèyàn dáàbò o ara báyìí tí ní ọwọ́ méjèèjì tí sì nípọn wọn lọ bá mú júbà yẹn jáde júbà yìí aṣọ yìí aṣọ gúngùn ni wọn jọ bí alikimba ṣùgbọ́n ó máa tíìkì yóò nípọn wọn wá mú jáde júbà yìí wọn fi tọyálísà wọn fi kọlifáì rẹ òun náà ní níta fi ṣe gẹ́gẹ́ bí òwú báyìí wọ́n tún ṣàfihì rẹ̀ sí kìsìrọ̀ wọ́n ní tàkìrọ̀wàníyà ìyẹn ìlú tó ti wá àwọn ìlú náà ti ṣe ìlú yìí nínú àwọn ìlú tó gbajúmọ̀ pẹ̀lú nǹkan ọ̀ṣọ́ ni ìyẹn ni pé aṣọ yìí aṣọ ojúbà gbẹ̀rẹ̀ yìí tó tóbi tí ẹ máa ń wọ̀ lékè aṣọ bí alikimba yìí wípé aṣọ tó níye lórí ní abala bí a ti ṣe ni ó tún wá ní láha ìrẹ́bínẹ́tò débàj aṣọ yìí ó tún wá ní nǹkan tí wọ́n jẹ́ bíi àmì eh, ó jọ bí ta lè fi jọ bí iṣẹ́ sásọ lónìí tó ṣe pé nǹkan débàj ó súnmọ́ bíi hàríìrí ìyẹn ní nǹkan òwú hàríìrí ni ó wà bẹ́ẹ̀ tí wọ́n tún ràn mọ́ pé díẹ̀díẹ̀ ó wà bẹ́ẹ̀. wọ́n farujá ha makufufa wọ́n ní gbogbo àwọn ìgbà wọlé rẹ̀ méjèèjì yẹn ni pé téèyàn tàpá bọ̀ téèyàn tọwọ́ bọ̀ àti bí ojú ẹ̀ wọ́n tún ṣe wọ́n fi àwọn àmì bí iṣẹ́ ẹ̀rí iṣẹ́ téèyàn ṣe sásọ wọ́n fi dé mọ́lẹ̀. ní tí àdìsí fi wá ونيا وأسماء فقالت هذه كانت عند عائشة أم سعيدة باي ولا سعي عائشة لو تلي حتى قبرت في يا عائشة في الجادلية فلما قبضت قبضتها àmúwọ̀ tó jáde láyé èmi mo wá gbà ni mo yìí alákọ̀ọ́kọ́ ó dájú pé àwọn méjèèjì yìí tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n Asma'u ọmọ Abibak ìyàwó Aisha ọmọ Abibak aṣọ yìí ìpìlẹ̀ rẹ̀ aṣọ ń ṣe ọlọ́run ọba ni tọ́ ọ wà lọ́dọ̀ ìyàwó Aisha gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́jú nǹkan àbí tí nǹkan ìlú ànábì wà pẹ̀lú ẹ̀ ìgbà tí ìyàwó Aisha jáde láyé ìyẹn ni ó fi bọ́ sọ́wọ́ sísà tiẹ̀ Fatima bóyá látara wípé ó súnmọ́ ìyàwó Aisha tọ́ ó gba nǹkan yẹn ó sì súnmọ́ kọjá pé bóyá látara bíi nǹkan tó rí ní nkí Aisha gẹ́gẹ́ bíi ogún if not ogún táwọn oṣù ànábì ọlọ́run ọba fílẹ̀ wọn kì í jogún ẹ̀ ṣùgbọ́n ó rí ní àkàtà síta jẹ ẹni tó jábúrò rẹ̀ ti ṣe ìyàwó Aisha òun la sọ ìfi tọ́sọ́dọ̀ Asma if not kì í ṣe pé bóyá òun jogún ẹ̀ látọ̀dọ̀ ànábì torí pé gbogbo tá ànábì sallallahu alayhi wa sallam bá fi í lẹ̀ wọn kì í jogún ẹ̀ gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú hadith. wọ́n ní aṣọ yìí o kánà nàbí yìí sọlọ́lá ṣẹlẹ̀ yẹlbẹ́sùhà anábì àmọ́ wọ̀ wọ́n ní fanáhùn náà rọ̀ṣílù ha ní márùbọ̀ yustashfa biha ṣùgbọ́n wa á padà máa ń fọ̀ tó jẹ́ pàṣọ tànàbí wọ̀ ni a máa ń fọ̀ a máa ń fomi sí omi rẹ̀ àwọn máa fi ń ṣe é ìwòsàn fẹ́ni tó bá rẹ̀. eléyìí náà àkíyèsí ti lọ lórí ẹ̀ níwọ̀nba wípé anábì nìkan lélẹ́yìí bẹ fún oríṣiríṣi àwọn ẹ̀gbà wa orinlẹ̀ nípa àwọn sọ̀hábà gbogbo nǹkan tó bá ti kan ara nábì tó bá ti kan ara rẹ̀ wọn a máa fi ṣèwòsàn eléyìí ò dẹ̀ sí fún ẹ̀dá ọlọ́run ọba kan àfúnṣe ọlọ́run ọba nìkan ibẹ̀ ni àwọn àkíyèsí kọ̀ọ̀kan ti máa wáyé wípé gbogbo ẹni tí bá ń ṣerú eléyìí lénìí eléyìí ó yàtọ̀ yányán ó jìnnà sílànà òjíṣẹ́ ọlọ́run torí pé lẹ́yìn anábì káwọn sàádé kan ṣe irú ẹ̀ fún wọn ò ṣe bẹ́ẹ̀ fẹ́nìkan mọ́ lẹ́yìn iṣẹ́ ọlọ́run. la ababakar wala umara wala usman wala ali wala sa'ira sahaba wọn ò ló wọn ò ṣe wọn gbà wípé eléyìí ẹ̀ṣà ni fún òjíṣẹ́ ńlá muhammadu nìkan. àwọn oríṣiríṣi ẹgbàá wá sì wà tó rinlẹ̀ wípé kọ́dà látọ̀jú ayé ànábì ẹlòmíín bẹ nínú àwọn sàbí kọ̀ọ̀kan tànábì ó bọ́ aṣọ ara rẹ̀ àbáṣọ tí ń yóò nìkan fi ráǹpù ẹ̀ tó bá jáde láyé ipò ṣeéṣe kọ́lọ́wọ́n bó lo nǹkan ẹ̀ ní sábàbí kó má fi jẹ́ ìnira fúnrú ẹni bẹ́ẹ̀ nínú sàárè. ànábì ṣe bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ ṣíṣe Zainab ìjọ tó jáde láyé ń ṣe ọlọ́run ọba ó ní kó fún ọ láṣọ tí wọ̀ ìpè ẹ lọ fi aṣọ yìí òun ní kẹ́ fi tẹ́lẹ̀ o ẹ faṣọ míì ro ṣùgbọ́n aṣọ yìí òun ní kẹ́ kọ́kọ́ fi tẹ́lẹ̀ tẹ́fẹ̀ ro ìyẹn ni àwọn obìnrin tí wọ́n wọ̀ ẹ́. bákan náà Abdullahi ibn Ubayy ibn Salul olórí àwọn mọ̀nàfìkì ibi tá ànábì láàánú dé ó hàn mà fún islam ó hàn mà fún àwọn mùsùlùmí àwọn sọ̀hábà ọ̀rọ̀ rẹ̀ sì gbajúmọ̀ pẹ̀lú wa mọ̀nàfìkì ṣùgbọ́n jọ tó jáde láyé báyìí ibi tí àánú rẹ̀ tí ànábì sàánú rẹ̀ dé oṣù ọlọ́run nìkan fún láṣọ ó ṣeé ṣe gbogbo ṣẹ́gbó tó ṣe bóyá eléyìí ó lè ṣe sábàbí ìṣùpẹ́ rẹ̀ kó tó di pé àyà sọ̀kalẹ̀ ìpele yìí kò lè rí kò lè rí kò lè rànú ọlọ́run kò lè rànú ọlọ́run so pápá jùlọ ọmọ rẹ̀ tó náà jẹ́ Abdullah òun ló wá béèrè lọ́wọ́ ànábì fún iṣẹ́ ọlọ́run bàbá àwọn ti lọ o ọmọ dáadáa sí lọ́mọ yìí sàádé dáadáa lòun kò síwà abagabége nínú ìwà tiẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ó hàn mà nínú Islam òun gan lórí àwọn mọ̀nàfìkì òun ló wá béèrè pé anábì wọn náà mọ tí ọkùnrin bàbá àwọn dánwò kó tó jáde láyé ọ̀nà wo tiẹ̀ fi báwọn ṣìpẹ́ rẹ̀ kó tó rí bàánà yìí wá fún láṣọ àti tó bí irun náà ẹjọ́ tí àbá ti jáde láyé òun náà òun ló sáré máa ṣọ wá tí wọ́n fi tọ́jú àbá àti ọ̀nkù ànábì níta fẹ́ lò láàrin ìgbàgbà ni pé ànábì wá fún láṣọ pé aṣọ yìí nìkan fi sín èròǹgbà ni pé ó ṣeé ṣe aṣọ yìí ó jẹ́ sábàbí sábàbí ìṣìpẹ̀ fún níbi ti lọ òun ni pé irú ìṣesí yìí ó ń ṣe ọlọ́run ọba nìkan ló wà fún gbogbo nǹkan tó bá ti kan ara nẹ́bì òógùn ìtọ́ ẹ̀ àwọn irun ẹ̀ ó ṣe ṣe kọ́rọ̀ wá bẹ̀ náà nínú hadithi yàwá Asma wípé irun orí ànẹ́bì wọ́n tún ní wọ́n ó ṣẹ́kù tí wọ́n ara fi sínú gbá kékeré kan tí wọ́n bá rí pọ́nmọ̀ kan gbóná àbọ̀mọ kan kòkòrò mú la àbọ̀mọ kan dákú àbáwọn ọmọ kan kìíní kan abẹ́nìkan bẹ ẹ̀dìkan bẹ tí ń ní lára kọ̀mọ̀ wọ́n sì ara rẹ nǹkan náà àbí kan rọ ọ̀kan nínú àwọn tùràrí kan rọ sí i ká sì fi fífi pòpọ̀ mọ́rùn ànábì wọ́n dẹ̀ fẹ̀ra ojú ẹ̀ ọlọ́run ó sì mú ìwòsàn wá gbogbo eléyìí ó ṣe ọlọ́run ọba nìkan ló wà fún jùbà yìí aṣọ tànàbí máa ń wọ̀ yìí ìyá wa Asma ló wá mú jáde lórí ẹwọ aṣọ yìí o ó ṣe ọlọ́run ọba wọ̀ bó ṣe jẹ́ bó ṣe rìn ní tó fi dé ọwọ́ tòun ó ti wá di jẹ́ pé bí nǹkan bá ń sẹ́nìkan lóde òní dé sùn àwọn máa ń fọ omi rẹ̀ àwọn sì máa fi ń ṣe ìwòsàn àfi sọ pé eléyìí nínú àwọn ẹ̀ṣà ẹ̀sà ìdásà lẹ́sà tí ń bẹ fojúṣẹ́ ńlá muhammadu nìkanì alayhi salatu wassalam olùmọ́wá ní wakana lahu burdan akhdar nínú tànàbì tún ní ó ní àwọn aṣọ méjì tó jẹ́ pé ìran méjì ni wọ́n green ànábì ọwọ́ṣọ green wàkìtà ó aswad ó láwọn aṣọ tó jẹ́ dúdú dúdú nígbà míì wọ̀kìtáwó ahmar mọ̀lẹ́bẹ̀j ó láwọn aṣọ míì kan rẹ̀ láàrú tó jẹ́ pupa á ti ṣàlàyé kìí ṣe pupa báláwo ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ wọ̀kìtáwó ní ṣáàr ó láwọn aṣọ míì tó ṣe pé látara irun ìyẹn ni pé irun ẹran àwọn aṣọ awọ gbogbo eléyìí òun náà ni ó dájú wọ́n ti àkóyawọ́ àwọn aṣọ tó wọ̀ òun lélẹ́yìí wọ́n ní wọ́n kánà kọ́mísù mẹ́kó tó ní ó tún ní aṣọ kọ́mísù aṣọ tó lápá tó ní ọrùn tí wọ́n ṣe látara òwú wọ́n kánà kọ́sẹ́rọ́ tóòlù gúngùn rẹ̀ oògùn púpọ̀ ìṣàkọ tó gùn lọ ní sísàlẹ̀ kọ́sẹ́rọ́ kùmẹ́yìn kọ́sẹ́rọ́ ẹlkùmẹ́yìn ìyẹn ni pé ìgbù. ibi ojú méjèèjì tí ọwọ́ ń wọ̀ ó kéré kìí kọ́ fẹ́ẹ́ ẹ̀gẹ̀dẹ̀ olùmọ́wání wa amma hadhihi al-akmam al-wasi'a al-akmam al-wasi'atu at-tiwal allati hiya kal-akhraj falam yalbatha huwa wala ahadun min ashabihi yalbatha insha Allah ta'ala faqra bẹ̀rẹ̀ la gbólóyìn. wọ́n ní ẹ wá rí àwọn aṣọ táwọn èèyàn ń wọ̀ lóde òní nígbà tí ní ọkọ yìí mò ń sọ̀rọ̀ yìí òun náà láṣọ tí èèyàn máa ń wọ̀ tí apá rẹ̀ ń bíbà yìí tí wọ́n fẹ́ rẹ̀ gẹ̀dẹ̀ pé anábì ọ̀wọ́rú ẹ̀ rí àwọn sàádé kan ò sì wọ́rú ẹ̀ rí kò ṣeé ṣe inṣàlá ọ̀ká dára tó díẹ̀ níbi eléyìí èyí tó jọrú ẹ̀ lọ́dọ̀ tí wàá lóde òní òun náà lágbádá àgbádá wíwọ̀ ẹ̀rí pé kò sí mọ́sẹ̀ lágbádá ibi ọwọ́ rẹ̀ bíbá yọ fẹ̀ ní rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀rí ọ̀kan náà àwọn olùmọ̀ orí ẹnìkan nílẹ̀ lábáwá gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ti wá bíbá ìjọ mùnásábà ìjọ ayẹyẹ kan wà wọ àgbádá wọn sọ fún pé eléyìí sínú aṣọ tí èèyàn máa wọ ìsirọ́ọ̀fù lélẹ́yìí kí ló dé tí aṣọ gún rẹ̀ gẹ̀dẹ̀ báyìí kí ni túmọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ ó ti wọ kán sísàlẹ̀ ó tún ní tòkè yìí ìyẹn wá fún olùmọ̀ yìí lè ṣe pé eléyìí ọ̀ṣọ́ tiwa lọ́dọ̀ tiwa ni wọ́n wá sí wọ́ ọlọ́ṣọ́ ni olùmọ̀ yìí wọ́n ń sọ fẹ́ mi pé hádà ìsọ̀rọ̀ à àti ìjùlẹ̀ léyìí nínú àwọn aṣọ wíwọ̀ so òun náà wá ń fún afá rẹ̀ lè à ìgbà yìí pé ní ìsọ̀rọ̀ kò yìí àwa náà rí àwọn kankan nínú tẹ́yìn náà ṣe tí òun náà wá fún ọ wá sọ àwọn kankan ní nǹkan tó ṣe pé kó tó di káfa yìí pé ó ṣeé ṣe kọ́rọ̀ débẹ̀ gbàtà bá dàrí. aṣọ tí olùmọ̀ wá pàkíyèsí sí wípé wọ́n ṣe àtúnlẹ̀ àtìmọ́ àwọn àlàfíà wọ́n mú lè wá àtà apá aṣọ fẹ̀ báyìí nítorí mọ̀ wá dé ó ní ẹnìkan ọ̀wọ́rú ẹ̀ rí nínú àwọn sàádé bẹ́ẹ̀ lànàbí ọ̀wọ́ wọn ni wàhíyà mukhalifatun li sunnatihi àwọn rí ní rí pé eléyìí apasúnà ojúṣe ọlọ́run wa fi jawaziha nazarun ká sì sọ pé ó lẹ́tọ̀ọ́ yá oníjìká dára dúró lórí ẹ̀ ìwòye wà bẹ́ẹ̀. فإنها من جنس onye وننو ọ̀ràn ipe èèyàn ṣe fáàrí lórílẹ̀ tí ò nítumọ̀ ìyára tí ò nítumọ̀ òun náà ra aṣọ yìí pẹ̀lú ọ̀dà máa ó ṣe é ṣe ká dára dúró lórí ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ agbádá kẹ̀ǹkẹ̀ tí apá rẹ̀ àti mọ́mù rẹ̀ wà wá sẹ́à òun náà ni olùmọ̀ wá pè àkíyèsí sí Wallahu ta'ala ala wa alam á padà kàmọ̀ sí ọ̀rọ̀ yìí nípa wípé jáde sásábẹ́ pé àṣà tiwa lélẹ́yìí òun la sì rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ṣùgbọ́n sì ti rí bẹ́ẹ̀ ìkúlẹ̀ kọ́wọ́mí àjàtò ìjọkọ̀ kan ní nǹkan ń pè ní ọ̀ṣọ́ tiwọn àbírú ọ̀ṣọ́ yìí ó yẹ kí yẹn gbìyànjú kí yẹn yí padà gẹ́gẹ́ bí wòye olùmọ̀ yìí torí wípé ilé ìjọ pọ̀ jù kó jẹ́ pé bẹ̀bẹ̀rẹ̀ yóò tún wá wà níbi apá yóò wà níbi tí ẹ bá ti wò ó tòótọ́ pàápàá jùlọ agbádá míì ó tuntun ránṣọ míì. tó ránṣọ míì fẹ́ni tọ́wọ̀ ni àbí fẹ́ lòmíì tí ó sì gbọ̀ngbọ̀n ràn tán ìṣẹ̀lẹ̀ pé lábẹ́ a ọ̀ṣọ́ tiwa ni àṣà tiwa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. لعلنا نعلق على هذه الفقرة في الجلسة القادمة والله تعالى أعلى وأعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين